máa sọ̀rọ̀ arọ́kẹ́sẹ̀ mò ń gbọ́rọ̀ ẹ. because you you you destroy people. ṣe mọ̀ pé náà ni ẹ wà lára àwọn tó gbé kóònù palace ẹ kọ. mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ abẹ́rú fọ́ọ̀sì ṣé màmá ló gba ẹsẹ̀ lẹ́sẹ̀ ẹni tó ló sọ pé you destroy people O wa fi ami fàágùn sí ó fa oògùn dáadáa ó ní you destroy people dọ̀ṣọ́ ṣé màmá ló tiẹ̀ sẹ́nu tírélà ni tó fi gba ẹsẹ̀ lẹ́sẹ̀ torí mi mọ ibi tí màmá ọ̀nà tí màmá fi gbà tó fi destroy ayé ẹ tó wá ní ẹ lára tẹ́lẹ̀ yìí tó wá ní ẹ lára tẹ́lẹ̀ yìí you destroy people ṣé màmá lọ́ka ẹsẹ̀ ẹ dànù ni tó gbé wíṣà sí díẹ̀ ibi tó rí ẹ gbàbọ̀dẹ̀ sí tó o ti ṣìrìn o ò lọ sunkún orí burúkú báwọn bẹ̀ o wá parọ́ mọ́ màmá lórí Facebook bíbá ẹ kà á kúlù fún ọ ilé má bìkẹ́ lórí mi màmá mò ń kìlọ̀ fún ilé má jẹ́ kí n wá fún yín màmá mò ń kí ṣe rí kọ́ọ̀tà pè lánàá yẹn ó ṣò wípé. ìwọ fẹ́ wá fún màmá àbí àwa kan wà bí ìbàdàn tá a máa wá fún ẹ o oh, get come for mama we will surely come for you too mama we no answer you mama ẹ jọ o mi ò mọ bẹ́ẹ̀ màmá ń wo ṣó yìí o ẹ jọ ẹ bá mi ṣí àmàmà kí màmá kí màmá rí ṣó yìí o màmá ẹ má dáa ààbẹ̀ rufus lọ́wọ́ ẹ ti ní àwọn ọmọ àwọn grandchildren dọ̀kásì ni children àwa ni grandchildren tó wọn máa bá yín fún àwọn aláìlẹ́kọ̀ọ́ ọmọ facebook lésì màmá ẹ má dá lóhùn o tẹ bá dá lóhùn á dùn wá gan gidi torí a máa bá yín fún jẹ gan gidi ìtọ́ lòun rí láyé yín tí àti ìgbọ́rí yẹn ọ̀fẹ́ kó wá ṣàlàyé fáwa àwa ti rẹ́dì láti gbọ́ ẹ má fún abẹ́rú fọ́sílẹ̀ sí o láyéláyé láyéláyé abẹ́fọ́sọ dìsáàfù èsì yín àwa grandchildren àwa la máa máa bá wọn bá yín fún wọn lésì la máa máa fún wọn ní wáì wáì wáì ẹ gẹ́ẹ̀tì màmá ẹ gbọ́dọ̀ da abẹ́fọ́sọ lóòótọ́ nípa ẹ̀ ti pọ̀jù lẹ́wù àwọn arọ nàá nígbà tí ẹ ti ráyè dáwọ èèyàn gidigidi lóhùn tán ṣé arọ lẹ wá máa dá lóhùn ni àwọn tá a lè bá yín dárọ lóhùn lélẹ̀ àwa grandchildren yín ẹ jẹ́ ká máa bá yín fún wọn lésì ẹ̀ mú anything ẹ̀yin ṣépè fábìkẹ́ ẹ̀yin ṣépè fún ọmọ adébẹ̀yìn pé ẹ̀yin ṣépè fún sísá níṣọ́lá yusuf dọ́kàsì dákẹ́ kò sọ̀rọ̀ dọ́kàsì dẹ̀ ti ọ̀rọ̀ mi sí ilé. orí ẹ ló burú orí ẹ ó burú dànù dọ́kàsì dákẹ́ kò sọ̀rọ̀ yóò ṣáà ń fíw pé kí dọ́kàsì da ẹ lóhùn o ò dẹ̀ wá notice o ò notice body language boss lady ni pé ó ní àwọn set of people tó máa ń dá lóhùn ṣá o oh, get boss lady ní àwọn set of people tó máa ń dá lò àwọn high calibre àwọn responsible people àwọn tó ń pé lọ́wọ́ tó ń pé lẹ́sẹ̀ torí wọ́n pé dáadáa tí wọ́n lójú tó ń lọ tó ń fojú ìran tó ń fetí gbọ́ràn dáadáa àwọn tó lè dìde kán fò sókè gbàǹgbàǹgbàm láláìmọye ìgbà àwọn yẹn ni boss lady ń dá lóhùn not like arrow oh get body language yẹn no matter how tó o bá ṣe sọ̀rọ̀ can you see pé bọ́sẹ̀ di ń bù fẹ́ fún ẹ pé i'm more than you darling o notice ni o get body language jẹ pé doctor is study you wípé me and you we no dey the same level at all o wẹ́ sí mi o bí tí o bì lò àwọn ọmọ mi ló máa bá ẹ dá ló máa bá mi dá ẹ lò ṣé o notice body language jẹ lára doctor ni ara kan tá à ń sọ fún yín nìyẹn wípé ó dáa kéèyàn kan bí nílé eré kan bí nílé ojú kó mọ̀nà wò kó metí gbọ́ràn. forget ó yẹ kó bíyàn nílé ire tó jẹ́ wípé orí ẹ̀ pé dáadáa tó yẹ kó tó bá fọwọ́ bá sọ̀rọ̀ báyà gẹ̀ẹ́tì ọwọ́ yẹn bá fẹsẹ̀ bá sọ̀rọ̀ á gẹ̀ẹ́tì ẹsẹ̀ yẹn bọ̀ wọn bí ẹ nílé ire ọ̀hún rẹ ni kọ́ ẹ o ò mọ body language o ò mọjú o ò mọra pé owó ẹ ò kéré sẹ̀ àwa yìí àwa ọmọ tí dọ̀kásì bíi bẹ́ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn ẹ̀ yìí àwa là máa fún ẹ ní wòtòwòtò boss lady wo ò lè dá ẹ lóhùn láyé láyé ó di ọjọ́ mi ọjọ́ rẹ ìwọ àtàwọn wo you were trying to just bring Dorcas out just to reply you and she's keeping telling you pé no I will not be the one to answer you I have my children at, the, at my back who is going to answer you don't you get it? oh get your very first o ò lè gẹ̀ẹ́tì ẹ yín tó yẹ kó o fi lọ́pọlọ ẹsẹ̀ náà ti fi gbà lọ́wọ́ ẹ àtọpọlọ àtẹsẹ̀ kò sí kankan tọ́lọ́run yọ̀ǹda fún ẹ ọlọ́run gba ọpọlọ lọ́wọ́ ẹ ó gba ẹsẹ̀ lọ́wọ́ ẹ ò ní kankan abẹ́rú fọ́ọ̀sì orí ẹ burú ẹ kárí ó pòfo ó pàdánù láyé. ẹ lè màmá yìí tẹ́ ń lọ sórí five hundred followers lórí gbogbo global kìnìún ṣe é rí bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan tó ń dùn wọ́n nìyẹn wọ́n rí pé màmá yẹn ti ń gúrò ó ń gúrò ó ń gúrò tó bá ti pé màmá yẹn tuntun ń gúrò wọ́n á tún wá lọ wá èèyàn kan tó bá ti mọ̀ pé ó tún ń gúrò wọ́n wá kọ ẹ̀yìn wọn àti màmá síra àwọn followers wa máa reduce lẹ́yìn màmá màmá wa máa bá ẹni yẹn jà màmá wa máa bú ẹni yẹn wa máa reduce wa máa reduce lólórí burúkú àwọn instigator fighter yìí láwọn olórí burúkú instigator yìí ṣe rí point tó fẹ́ mú jáde bẹ́ẹ̀ yẹn màmá ti ní about thank you ma thank you my mommy thank you so much thank you thank you thank you thank you ẹ jẹ́ kí adé mú polówó ọjà wá ẹ̀jọ́ àwọn mọ́mì mi ti fún mi lọ́wọ́ pé kí n ṣe polówó ọjà thank you ma ẹ̀jọ̀ yín ìyá mi láì ṣe láì ṣe lẹ́hàá torí pé ara ẹ ti bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ní problem of the skin like ìgbépo sí ẹ pè ẹ pè gódì ẹ̀dá kọ́ pàpà ṣe rí ṣó abẹrúfọ̀sì èmi ti sọ fún yín pé ojoojúmọ́ ni màá máa jáde fábẹrúfọ̀sì so mi ò ní lè parí ẹ̀ tán lẹ́ni màá kàn ra kọ́ọ̀tì ẹ̀ síbi tí mo dé yẹn màá round up fún àyè fún boss lady mi kán lè ká lè join wọn lórí show tiwọn bẹ́ẹ̀ ni bí àwa ṣe gbúdọ̀ ṣe nìyẹn ìtàn ń pè ní ọmọ lẹ́yìn èèyàn nìyẹn you must give your boss respect you must give your boss respect that is the rule facebook yìí ẹ̀kọ́ tẹ̀ ẹ̀ níyẹn a máa tírèèni yín pé wọ́n máa ń bọ̀wọ̀ fún àwọn aṣáájú aberufos o ò fẹ́ bọ̀wọ̀ fún àwọn aṣáájú bọ̀ àwa tá a wà lẹ́yìn náà a máa máa nà ẹ́ lẹ́gba ìyá ẹ̀ á jẹ́ dáadáa gbèsè ni wọ́n lòun reply àbí báyà bóyá sọ pé òun dá òun gbẹ̀gà bè tí ẹ bá ẹ lọ́la mo ti sọ fún yẹ̀yìn tèmi ẹ má jẹ́ ká kánjú ṣe é rí ṣòyí ẹ wo àwọn náà máa máa ṣe é ní episode by episode ni bẹ́ẹ̀ ni a máa ṣe chapter one to one million fún wọn ẹ máa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ pàdé mi ní dédé àsìkò tí mo jáde léni pàdé mi bẹ́ẹ̀ lọ́la bẹ́ẹ̀ ni exact time tí mo jáde léni ní kẹ́ ẹ tún pàdé mi lọ́la if possible màá ṣe update My permanent will share. permanent tricycle oníkẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ògúnlọ́ máa pa ẹ́ dànù thank you ma Popoola Esabod freedom ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí facebook ẹ jọ̀ọ́ má bá mi ẹ bá má bá mi fọ́nà péèjì yẹn o Esabod freedom fighter mo ti pin yẹn ẹ lọ́ bá mi fọ́nà péèjì yẹn ní kíákíá kíá ẹ̀yin followers ni ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí facebook tẹ́ ẹ wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi lọ fọ́nà péèjì yìí wò pé ọkàn tí ẹ sọ tọ́kásì ní orúkọ tí ò kì í jẹ́ yẹn arọ kẹsẹ̀ ògùn ló máa bá mi pa ẹ́ dànù àti wá àti wíṣà ìdí ẹ. ẹsẹ̀ ẹsẹ̀ ló ẹsẹ̀ ló gbà lọ́wọ́ ẹ ọlọ́run á gba ojú lọ́wọ́ ẹ tó yẹ pé òní fojú yẹn ríran mọ́ kò ní dáa fún ẹ kò ní yẹ ẹ́ ayé máa bàjẹ́ ní abẹ́rú fọ́ọ̀sì ó máa ṣorí burúkú dànù ni kò ní yẹ tiẹ̀ máa ta pa òní ẹ lọ gba page tó ní policy issue a whole extra board that should be controlling millions of followers by now ẹ lè control millions of followers. ẹ̀yin lẹ wà ń di ẹ̀ ẹ̀yin lẹ ń lẹ́yìn lẹ ń tí wọ́n máa gbọ́n gbọ́n gbọ́n nígbà yẹn tó yẹ kí wọ́n máa follow tó tó yẹ kó control millions of followers torí wípé ẹ̀ ń tẹ̀ láti mú màmá yẹn ṣubú torí pé ara ń ka yín pé màmá yẹn ń lọ òkè. Okay torí pé ẹni pé gbogbo nǹkan tí màmá yẹn ń ṣe ọ̀pọ̀ gbogbo nǹkan tí màmá yẹn ń ṣe àwọn ayé ń fẹ́ràn màmá ṣúọ̀ṣùọ̀ ni. torí wípé ẹ wípé tí màmá bá ti lè gòkè tán ọwọ́ yín ní lè mú wálẹ̀ mọ́ ẹ̀yin lè jẹ́ kó wọ ẹ̀yin lè jẹ́ kó gòkè ẹ̀yin lè ń dọ̀ màmá yẹn sísàlẹ̀ ẹ̀yin lè ń fi ọ̀rọ̀ ẹni ẹ́ tẹ́ fi ọ̀rọ̀ ẹni bí tẹ́ ń gbé síra wọn tẹ́ ń parọ́ mọ́ màmá lọ́tún lọ́sì ẹ̀yin ẹlẹ́jẹ̀ kí màmá kó kó kó kó kó kó grow bó jẹ́ kó grow lọ. so therefore gbogbo kan tó ń sọ pápátá orí ẹ̀ ló dálé àrùn kẹsẹ̀ permanent wheelchair orí ẹ̀ ti burú dànù lọ́wọ́ lọ́wọ́ oríṣiríṣi àràbù tó ń sọ. ẹ̀yin rẹ̀ fẹ́ kí màmá yẹn ó ga sókè ara ń ta yín torí pé mo ewé and Odo, combination yẹn máa bad ẹ mọ̀ pé ewé àti odó combination yẹn ó ń bad lọ́wọ́lọ́wọ́ ẹ ti mọ̀ pé ayé gbogbo yìí ẹ̀jọ́ kù ẹ ní relevant mọ́ wọ́n máa gba yín sẹ́gbẹ̀ẹ́ ni ọ̀rọ̀ ara ṣe ń ta yín. ẹ̀yin lè fẹ́ kí combination odó nation àti ewé nation kó mú àjùpapọ̀ torí pé mọ̀ wípé kò sí kò sí ni wọ́n máa gbá ìjọkù sí dustbin ni torí pé ẹ̀ta lẹ́nu rárá ẹ̀mú ara yóò ta sánsán ẹ̀mú yẹ́sìyẹ́sì àlùbáríkà kankan ò sí lára yín. àlùbáríkà kankan ò sí lára yín ẹ̀yin ọlọ́tẹ̀ẹ́hún ẹ̀yin lélẹ́yìn àti dá yín mọ̀ àti mọ̀ yín ẹ̀yin rúṣítà ẹ̀yin tẹ̀ ń dá àárín èèyàn méjì rú tẹ̀ jẹ́ kí àrùn màmá àti rọ́kàsì ó tò àti rí yín àti dá yín mọ̀ àdè máa fi yín sáyé yín ni ìwọ ń tiẹ̀ permanent bus stop la máa tiẹ̀ sí tá a ti tiẹ̀ báyìí àgbà wíṣà nídìí ẹ̀ wàá jókòó sílẹ̀ ń bẹ̀ òjò á pa ẹ̀ bẹ̀ oòrùn á pa ẹ̀ bẹ̀ torí wípé ò lè rìn ibi tá a máa gbé ẹ sí gbẹ̀yìn nìyẹn abè a máa tiẹ̀ lọ sí bus stop tẹ́rọ bá ti lọ tó ń bọ̀ tẹ́rọ pọ̀ sí. Si àwa yẹ ṣíṣe ànídìí wèrè ẹ àwa tì ẹ síbẹ̀ wàá jókòó síbẹ̀ permanently oòrùn apá ẹ òjò apá ẹ bẹ́ẹ̀ torí fún kí ni bí ó ṣe máa ń ṣe fẹ́ yín olórí burúkú ẹ̀yin tí ọlọ́run gba ẹsẹ̀ lẹ́sẹ̀ tó ọlọ́run ti mọ bó ṣe rí ọlọ́run ṣe gba ẹsẹ̀ lẹ́sẹ̀ ọlọ́run ti mọ̀ bá yí ẹ ṣe rí lọ́lọ́run ṣe gba ẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ torí mọ̀ wòye pé inú ẹ kún fún ìkà àti ibi lọ́lọ́run ṣe gba ẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ a dè máa wá try láti ṣe kankan fún ẹ a máa ṣe ẹ̀pù fún ẹ àá tì ẹ lọ síbi tèrò ń lọ tèrò ti ń bọ̀ wàá lè máa tọrọ ten ten naira tó twenty naira àwọn tó bá lọ wọn tó bá ti mú pure water kùn wọn á ẹ lọ́wọ́ àá ẹ débẹ̀ à ń gba wíṣíà nídìí ẹ torí òdì sáà láti dúró síbi táwọn èèyàn gidigidi wà boss lady good evening ma good evening my boss good evening mo respect yín ọ̀gá mi tó ṣú ọ̀ tuálè tuálè tuálè wọ́n ní boss lady mi ti wà ń bí ìbàdí ìjọba mi show love fún boss lady mi ẹ jẹ́ kí love yẹn jẹ́ kó wọlé kó wọlé fún boss lady mi ọ̀gá tèmi nìyẹn ọmọ ológo tó gbásìkì bẹ́ẹ̀ ni ọ̀gá tó yìndọ́ gàngàn tó sexy bẹ́ẹ̀ ni wọ́n ní mi mílíọ̀nù ọ̀gá ọ̀gá tó ju gbogbo ọ̀gá lọ on this Facebook if you don't get it fuck off tẹ́ ẹ bá ti gbà wípé bọ́ọ̀sì yín ni bọ́ọ̀sì lady ẹ lọ kú ẹ lọ di transformer mú bẹ́ẹ̀ ni eléyìí ti dé láti di boss ó dẹ̀ ti di boss nìyẹn you know you got nothing to do about it ara máa máa ta yín ni ara máa ni yín ni torí fún kí ni barista Facebook bẹ́ẹ̀ ni ó ń ṣáná lọ́wọ́lọ́wọ́ ara dẹ̀ ni yín pa ni. ara máa ní yín pa torí pé Barrister Facebook wo ó ń ṣáná lọ́wọ́lọ́wọ́ ayé ń kó jẹ ẹ̀wà ń sunkún ẹni wípé ẹni ẹni ẹni ẹni dọ̀ka àṣàjáde lẹ́ẹ̀mẹ́rin márùn-ún dọ́tórí ọlọ́run ṣé fóònù ẹ̀ ló fi ń tan live chat tí ò bá wọ̀ fún ẹ òde kúrò lórí ibẹ̀ ṣé dandan ni ṣé ó sì fàá tiẹ̀ síbẹ̀ ni ṣé ó lọ fi okùn fọ ẹ́ pé kó kó bá bọ̀ lórí péèjì òun ni ẹ̀yin lórí burúkú gbogbo ẹ̀yin onílara tó yẹ pé lára máa pa yín dànù tọmọtọmọ máa nìṣó o àrò kẹsẹ̀ nìṣó ń tẹ̀ mò ń gbọ́rọ̀ ẹ mo sọ fún ẹ pé mo ti dé sí yín lọ́rùn ẹ tí mọ ẹrìn fìn ìyá jẹ ìyá jẹ pátipàti ìyá sí yín lára èmi tèmi èébú ò ń dùn mí kí ló fẹ́ fi bú mi ẹ ní ẹbí nà àbí bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ àwọn tó mò ń tọrọ lọ́wọ́ wọn mi ò tọrọ lọ́dọ̀ yín torí mo mọ bí tí mo ti lè gbà kán mi lè gbà lọ́wọ́ àwọn olórí burúkú ẹ̀dá ọlọ́run jẹ́ iṣu ìkan gbà so níta lè fi bú mi nìyẹn o atọrọ jẹ ebi ìnà ẹ o ọmọ oko bẹ́ẹ̀ ni kò yé yín bó ṣe ń lọ nìyẹn love you my mommy love you my boss my ọbẹ. because you you you destroy people. <laughs> ṣe mọ̀ pé náà ni ẹ wà lára àwọn tó gbé kúrò palace ẹ kàn mọ́ fún.